أعوذ بالله من الشيطان الرجيم ولا تعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم قل لا يعلم yọ pẹ̀lú nínú. o lè ṣe nìkan èyí tó jẹ yẹni pé èyí tó ní òòlù àbí ní bí ọjọ́ òòlù ọlọ́run wá ń sàlàyé èyí tó gbogbo àwọn ọ̀sẹ̀ wọ̀nyí wọn lẹ́kọ̀ọ́ sí nǹkan kan nínú ìjọsìn ọlọ́run á sọ pé kún lé àtà àbùdó ní mi ní o ní la ìmọ̀ la yẹ mú ní kúlá fún mi lọ́wọ́ ìwọ́n náà ní ìfà. Ọlọ́run Muhammad sallallahu alaihi wa sallam sọ fún àwọn ẹni tí wọ́n ń fi ẹlòmíì yàtọ̀ sọ́lọ́wọ́ ọ̀la nínú gbogbo ẹ̀yà ìlúwẹ̀ nínú ọmọ àdébẹ̀ náírà. àwọn ẹni tó fẹ́ràn mí àwọn tó yóò kó sábẹ́ wọn tó lè fi mí ìyá ni wọ́n ń pè yàtọ̀ sọ́lọ́run ọba. ọlọ́run ní kan fún mi pé ṣé ẹ máa ń jọ́sìn fún ẹni tó yàtọ̀ sọ́lọ́run ọba. irú bẹ́ẹ̀ ti yí. kò lè ní kápá ìnira fún ara rẹ̀ ó gbé ìnira fún òun ara rẹ̀. bákan náà kò lè ní kápá àti fa àǹfààní fún ara rẹ̀ bí kò sì pé ìnira tọ́lọ̀ ọba tọ́ba rẹ̀ ṣẹlẹ̀ sí àtẹ̀lẹ̀ láì sí àǹfààní tọ́lọ̀ ọba kà sí eléyìí tó ń lọ ẹ máa fi béèrè pé ṣé ẹ máa fi ẹnu tó ṣe yí pé ọyá tó sọ wọn wá tó ti tó kan náà ó lè ní kápá títí ìnira múra àbí bẹ́ẹ̀ ìyẹ̀rìgà lára kò sì lè ṣe ńlá pàdé kankan torí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n ti ní ọjà àìyẹ. torí bẹ́ẹ̀ wọ́n ọba òun ní ọba tó gbọ́ gbogbogbòm tọ́bajá ti pẹ́ ìyẹn ti pé ọlọ́run ló gbọ́ gbogbogbòm kí ni wàá fi ń tẹ́ ẹ fi lọ síbi máa lọ sí ìgbàgbọ́rọ́ síbi tó ti kó wọn ọ̀gbọ́n mi kankan orí kankan ọmọ kankan ọlọ́run lọ́gbọ́n gbogbo nǹkan lọ́mọ gbogbo nǹkan. nǹkan fọlọ́ gidi bẹ́ẹ̀ ń sè lórí ìta ọ̀gọ́ òòrì òsì mọ́ nǹkan kan oníkápá ànira láti gbé kúrò oníkápá òpàdé láti ṣe fún ẹlòmíì àti ṣe fúnra rẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà ọba ń nípa àlùkòló bá sọ قل يا أهل الكتاب àyà gbígbà ìkiri yó. lábàbúlò títí ìgbìmọ̀ nǹkan ìrọ̀lẹ́ ká ọ̀rọ̀ ẹ má kọjá àlà ẹ má kọjá àlà níbi títẹ̀lé òtítọ́ ẹ má kọjá àlà ẹ má ní àyèbóró nínú tí wọ́n pàtàkì ẹni pàtàkì. ẹ má fọ àpèjì ìbọn kí má nà díẹ̀ ẹ má sọ àpèjì débi ìgbẹ ẹni tí wọn ní bẹ pàtàkì nígbà lẹsẹ Ọlọ́run ọba àtàjẹ àyíká alẹ ìsọlá lọsọlá ẹ wá pàtàkì rẹ fífa tẹsí ìwòjáde kúrò nínú ayélujára jíjà ẹkú kúrò nípò yẹn ẹ wà lọ nípò bọ́lá ọ̀rẹ́ gan-an ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ṣe nípa ìṣẹ̀lẹ̀ níta ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí nípa ìṣẹ̀lẹ̀ wá sí bẹ́ẹ̀ àgbẹ̀dẹ̀ yìí. Adéjọ́ ìka ló sọ láwùjọ sọ̀rọ̀ adéjọ́ ìní nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run. Ẹ̀yin wá sọ ọ̀dọ́ náà ìyàtọ̀ sọ́ọ̀ gan-an kò sí wọn fà ẹ̀la ẹ̀dá ìlú ìlú òyìnbó bí kò sí pé ìsàwọ̀ sí àwọn àbá ayé ni àwọn àgbàlagbà ayé àwọn àgbàlagbà bẹ́ẹ̀ kọ́ bí ṣèyíwó ìjọba ìmọ̀ agbára màálù kíkó màálù ọ̀gbẹ́ mọ́ ẹni tó ti sìnà ní wọ́n àwọn ọmọ jẹ́ sálámù yìí ni wọ́n jẹ́ sálámù lọ́wọ́ àtàlù yìí nínú àwọn ẹni tó ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ lọ́dọ̀ ìjọ wa wọ́n ti nà wọ́n á tọ́jú kẹ̀sí rọ́ wọ́n wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́nà wọ́n tọ́jú àwọn ìgbàwá ìtẹ̀lé wọ́n wá sí nà fún olóòtú ọ̀nà tó dúró nínú tó dá ọ̀nà òtítọ́ òun náà ní kágbà pàṣẹ àyíká àyíkíṣọlá tó sàdá ẹrú ọlọ́run máa ní ṣe ojúṣe ọlọ́run máa ní ṣe gbólóhùn ọlọ́run àti àyíká àyíkíṣọlá tó sàdá ìjọba ọba ti fún mọ́ríà àti ìgbé ẹ̀mí yẹn fún ọ̀dọ̀ ọlọ́run tó ti wá bọ́sù máa lọ àyíkí ọ̀gá ẹ̀dá tó sọ́ọ̀rì ibi tí ẹ bá ní irú gbàgbọ́ ibi tí ẹ lẹ́sìn gbàgbá mi lẹ́sìn òdodo ní ilé òdodo ní iṣẹ́ ìlú lẹ́yìn ọba àbájọ ọlọ́wọ́ àwọn ẹ̀rọ àṣẹṣẹ pẹ̀lú ẹ̀ kí ẹ gbà sí pé ọlọ́wọ́ ẹ̀sọ́ ti jọ ti kà nínú ọmọ ìṣiṣẹ́ ọlọ́wọ́ ni àti pé ẹni tà ní ìsọlá tó sọ̀rọ̀ ẹrú ọlọ́wọ́ ọba ní òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ní bákan náà gbólóhùn ọlọ́wọ́ ọba àwọn ọ̀làlẹ̀ ẹ̀ríkà àti wípé ẹ̀mí ẹ̀mí ẹ̀kọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá alẹ́ ni yóò tó bá nírú gbàgbọ́ yìí tó fi rìn lẹ́bẹ́ iṣẹ́ yóò tí ì bá máa ṣe nínú ẹ̀rọ̀yà tó ṣe ìyapa ni àbóṣe kankan ni ọlọ́run máa múrúfẹ́ ní bẹ́ẹ̀ wà lùjọ́nà irú iṣẹ́ yóò tí ì bá wà lórí ẹ̀ tó nípa bẹ́ẹ̀ bó ti yẹ kí ànẹ̀bì àyínsá kórí lọ́dọ̀ yín nìyí o. ẹ wá gbé kọjá àpò rẹ̀ ẹ gbé kó nípò ànábì ọlọ́run ẹ gbé kó nípò ẹrú ọlọ́run ọba ẹ gbé sí pópó gangan lọ́lọ́run ẹ̀rí tí ó sì rí bẹ́ẹ̀ pé pé àpọ́nlé yẹ́yẹ́ ta lè fún náà ní kápẹ́ ní kíni o kápẹ́ lànàbì ọlọ́run aleyhi salatu salam. aya mi ta tún fẹ́ kà òun náà ni aya ti ń sọ nípa ìgbéjìnà sáànù ọlọ́run. tí ó máa jẹ́ káwọn kèfèrí nínú àwọn Bani Israel àti kèfèrí wà nù wọn ọlọ́wọ́ bá wa sọ pé lóyún lẹ́bí iná káfárú mi ń bá ní Israel ala lisani Dawud wa Isa bin Maryam ذلك بما عصوا وكانوا يعتدون لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون الله أبا أنصر لنيرو wípé òun ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ti ṣépè fáwọn aláìní gbàgbọ́ nínú àwọn ọmọ israel láti ìgbà pípẹ́ wá láti ìgbà pípẹ́ wá lọ́lọ́run ọba ti sọ pé káàánú ọlọ́run ọba ibi dandan ọlọ́run kọ́ máa jẹ́ táwọn ọmọ israel látọjọ́ láéláé nínú tọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ fanabi daoud aleyhi salatu wa salam àti lórí àwọn anabi isa aleyhi salatu wa salam kí ló fi pè yí fún wọn nítorí ìyapa wọn sọ́lọ́wọ́n ọba ni àní kí ló fi pè yí fún wọn nítorí ìkọjá àlà wọn sáwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bá nílò iná lẹ́bí iná káfàrú mi bá ní ìfisírọ̀ ilà aláàlísánì dáhùn dàwáyé sábìn mọ́ríyàm zàlíkà bí wọ́n àṣọ o. وكانوا يعتدون لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم Ọlọ́run ní àníṣe ìpín ń jẹ àwọn tipẹ́tipẹ́ lọ́lọ́run ti ṣe fáwọn aláìní nínú àwọn ọmọ lórí àwọn àti lórí àwọn alayhi látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní wọ́n ti ìgbé jìnnà ọlọ́run ti ní kọ́ máa jẹ́ ọmọ nínú wọ́n ní ìgbé jìnnà ọlọ́run ọba kọ́ máa jẹ́ ti àwọn ọmọ ìsirahìlì nínú injil wọ́n ní ìgbé jìnnà ọlọ́run ọba kọ́ máa jẹ́ àwọn ọmọ ìsirahìlì nínú wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sàlàyé ìṣesí wọn fi mọ́ kánú yàtẹ̀mìtú náà fún fi zamani him kí ni wọ́n ń ṣe tí wọ́n fi padà dẹ́ ní èpè ọlọ́wọ́n bá wá ń sàlàyé pé àníjàlíkà bí wọ́n á sọ ẹ̀sẹ̀ tó bẹ̀ òun ni pé wọ́n á máa yapa ọlọ́wọ́n ọba ọ̀kánú yàtẹ̀dú ọ̀ wọ́n tún wá jẹ́ ni tó ṣe wí pé wọn a máa kọjá àlà sáwọn èèyàn ẹni tí ọ̀sẹ̀ wọn tí ò rò wọn wá lọ sí kọlù sí i nínú ìwà tí wọ́n wù wọn ni pé kánú láàyè kaná haúdà àrùn mọ̀nkárì ń fa àlọ́ làbí ìsàmà kánú yẹ fà lọ́. kánú láàyè kaná haúdà àrùn mọ̀nkárì ń fa àlọ́ ọlọ́run ọba nínú ṣe sí wọn tí wọ́n ṣe tí wọ́n fi dẹ́ni èpè tí wọ́n fi dẹni ègún tí wọ́n fi dẹni sí àánú ọlọ́run ọba máa jìnà sí òun ni pé wọn ò kì í kọ̀ kánú láyé tàná àwọn amúkarí ń fa àánú ọ̀ wọn ò kì í kọ̀ nípa ìbàjẹ́ tí wọ́n bá ń ṣe ìyẹn ni pé kan nínú èékọ̀ fẹ́ tó bá gùn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe haram wọ́n á máa wò ó níran ẹni ọlọ́wọ́n bá wá bá wọn wí lórí eléyìí kán lè fi sọ́ra á ní yorùbá bàmí tó lẹ̀ sí èrìjáka búhù ọlọ́run ọba ń sọ nítorí káwa náà lè sọ́ra fún irúfẹ́ irun tí àwọn ìsàlẹ̀ gùn lé lórí tí wọ́n fi dẹni èpè ìyẹn nípa alájẹ́ mùsùlùmí káwa náà sọ́ra pé ààrẹ ń ṣe bàjẹ́ á máa wò ààrẹ ọlọ́run ní làbí sàmákanú yẹ fàálù torí bẹ́ẹ̀ ìwọ̀n tí wọ́n ń ṣe yóò burú pọ̀ kárẹ́ ni tí ń ṣe bàjẹ́ ká máa wò ó nira ó burú pọ̀ nípa bẹ́ẹ̀ á rí fún àwọn àhàdí tọ́pọ̀ lórí pé ìpàṣẹ dáadáa àti máa nípa àwọn tó jẹ́ bàjẹ́ àwọn àhàdí tó wá lórí ọ̀pọ̀ gan-an á kàn sọ díẹ̀ níbẹ̀ nínú àwọn àhàdí ìfẹ̀rẹ̀ ìfàbọ̀nìyàmánì.

àṣẹnuga tí ó ṣokùnfà àìrí gbígbà àdúrà ọ̀hún náà ní kárí bàjẹ́ ká máa wò ó níra kárí dáadáa táwọn yẹn pàtì ká má kọ̀ fún ọ lórí ẹ̀ àti yọ máa dènà gbígbà àdúrà ó jẹ́ àwọn nǹkan mẹ́ta ó jẹ́ àwọn nǹkan tó ti gbé aṣokùnfà àìnígbà àdúrà bá pàṣẹ dáadáa tẹ́ kọ̀ bàjẹ́ ìyá máa wá látọ̀dọ̀ ọlọ́run ọba tí ó jẹ gbogbo yín ìkejì nínú yàtọ̀ tún rí pẹ̀lú àìkọ ìbàjẹ́ yìí òun ní pẹ́ padà wá bẹ lọ́hùn ọlọ́hùn sì nígbàdúrà mọ́. nínú hadithi yìí tó wà nù sahih ti afáwọn abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọn là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé ànímọ́ wa ámì kó múnkàrọ́ ẹni tó bá rí nǹkan tó kẹ́kọ̀ọ́ múnkàrù kó má mọ̀ dájú ẹ̀ wípé ṣẹ̀rí àkọ́ múnkàrù òun ni mọ́ àǹkárọ̀ ó ṣàrẹ̀ òun ti ṣẹlẹ̀ abakọ̀ ló ní munkaru tóró pọ́sibú kó ti pàwọ̀ ọ̀sọ̀ pa akọ mi ṣẹlẹ̀ òsì kọ̀ pọ́sibú bẹ́ẹ̀ lórí pẹ́ mi ti wá lè kọ̀ ṣẹlẹ̀ òsì ṣùgbọ́n òun ti ṣẹlẹ̀ abakọ̀ òun ló ń jẹ́ munkaru ẹni tó bá wá rí munkaru ìtumọ̀ rẹ̀ ní gbọ́dọ̀ ń máa mọ̀ dájú pé kínní munkaru ni n tó fi ẹ̀sìn kọ́ ni ọmọ àmọ̀dájú ẹ̀ ọkọjá pé aṣọ fáwọn yẹn pé kò dáa léèlì tọ́ba dọ̀là yọba tó sọ pọ̀ dáa ẹni tó bá rí i pé múnkárù ní nǹkan yìí tó má àmọ̀dájú ẹ̀ fálẹ̀ òkè yé òbí yẹn dè kírúfẹ́ ní bẹ́ẹ̀ kọ́ fọwọ́ ẹ̀ yìí kọ́ fọwọ́ rẹ̀ yìí tí ọba wa lágbára kọ́ fáwọn ẹ̀ yìí tí ọba tó lágbára fọ́bì kọ́lbè kọ́ fọkẹrẹ yìí anábì sallallahu alaihi wasallam onífọ̀dálíkà wọ̀dálíkà adáhùn ìmáàmì ìyẹn ló lẹ́jọ́ nù gbàgbọ́ kéèyàn fọkàn yìí ọlọ́lẹ́jọ́ nù gbàgbọ́ a máa ń sọ fún wa pé kì í ṣe pa máa pín lẹ́yọ̀ kọ̀ọ̀kan sọ́wọ́ ni taghyirul munkar bil yadi hada ila al awliya ila wulati al umur ẹ wá sọ wípé kéèyàn fọwọ́ ṣéǹjì nǹkan tí ọkàn kọ̀ tí ò da tíṣẹ́ rí àtakò a ẹ̀ sọ́dọ̀ àwọn aláṣẹ alọ́pọ̀lọ́ àbí kó yìí tá a máa fa àwọn yìí pé àwọn tá a darí yẹn sí òun làwọn àfa àbí yìí tá a fọkàn yìí òní ẹ̀ǹdí èso àfa èyí tó bá ní kó ń wí wá mu mẹ́nu ẹ̀rí kò rí bẹ́ẹ̀ o à ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ pé ó pọ́ dáadáa kó ṣe pé mẹ́tẹ̀ẹ̀ta ya sì máa rí lára ọkọ̀ yàwó ẹ̀ńtọ́jọ́ ọlọ́run nígbà tóbìnrin bá tẹ ẹni tó fẹ́ jáde kó nù tẹ̀ láti ọkọ̀ fáìlò òní tẹ́ ẹ bá ń páyà pé àwọn ìyàwó yìí fẹ́ jáde kó nínú tẹ̀láṣẹ fáìlò òní ẹ̀sìn wá sí fún ọ. wá sí yẹn bó ló ti máa wáyé ìrírí bí ahọ́n ajá pípé pẹ̀lú múńkàrò tó yẹn rí yẹn lòṣù ògùn bí afúra yẹn a ti chéǹjì ẹ̀ pẹ̀lá ọkọ̀ ló ti lọ kí sáfàǹtà. bákan náà wàá jòrò hún náà fi nígbà tá a fi wá sí fún kọgbọ ọwọ ni ẹ fi bùsùn wọn lẹ fún ọ eléyìí náà bòníyàn ti wá wá látọkà ta ló sì ṣe ọkọ ni Ọlọ́run tó wá ní wàá tó lè bọ fún ẹlù wọn dọrùbù níbo ni dọrùbù ti máa wá ọwọ́ nípa ta ni wọn sì ní kó lu ìyàwó lébọkọ ni agbẹ́gbẹ́ kèsì pẹ́ pin fáláṣẹ ó pọ́ síbu àwọn míì ń bẹ tó ti pàgbára ò lè ká aláṣẹ lápẹẹrẹ níìsín múnkárù ní sàríkọ́tì olè jíjà nínú kéwù tá a ti ké mi báyìí tẹ́lẹ̀ múnkárù yìí múnkárù yìí ẹni tó jalè á ti rí ọ̀rẹ́dì pé ó jalè ìmúdọ́dẹ̀ gbé nìyí ó ti pé rúbọ̀ dínà fọ́sọ́ ìdá ó ti wọ́wọ́ lọ fa fọ́ọ̀nù dínàrù àbí dírhàmù mẹ́ta gẹ́gẹ́ bá ti ké níjòkó wá mi báyìí múnkárù yẹn a lè yí àmọ́ nípasẹ̀ aláṣẹ nìyẹn láti fẹ́ nìyẹn ní jìyà nígbà tó ti do ní jìyà dé irú yẹn la máa fi sọ́dọ̀ aláṣẹ pẹ̀lú pé nìyẹn mọ̀ pé wọ́n á gbọ́wọ́ rẹ̀ ní pẹ̀lú àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ládọ́nà ọ̀sáré kò ọ̀sáré ọ̀tún láti ké ṣáájú pákítọ̀ ọ̀hún àìdíyà ọ̀hún ẹ̀ka alámínà lọ́ọ̀dì jẹ́sà àǹbímọ̀ kàtàbà ẹ̀ka alámínà lọ́ọ̀dì ọlọ́run ní olè lọ́kùnrin olè lóbìnrin ẹgbọ́n wa àwọn méjèèjì kọ́mọ ajẹ́jẹ́ sá àǹbì máa kásàbá kọ́jẹ́ fẹ́hun tí wọ́n ṣe lẹ́ka alámínà lọ́ọ̀yì ó sì tún jẹ́ ìdí àjẹ́ látọ̀dọ̀ ọlọ́run irúfẹ́ múnkárù yẹ láti chéǹdì ẹ̀ pẹ̀lú bàbí tá a máa ṣe fẹ́ nìyẹn ìyẹn la máa darí sọ́dọ̀ aláṣẹ èèyàn ò lè lò dájú eléyẹn lọ́dọ̀ ara rẹ̀ pẹ̀lú pé àwọn òfin mi bá ọmọ òun lọ́jà yìí ìgbọ́n mo wúlọ́ jalè ẹ ó sì gbọ́wọ́ ẹ̀ wá fóun bẹ̀ èèyàn nílò bẹ́ẹ̀ náà ni múnkárù zina zina múnkárù ni àwa ni tó ṣe zina bọ́yá ni tí o ti níyàwó lé ó ṣe zina ohun tó sì jọ fi ẹ̀sìn bóyá òun náà lọ jẹ́wọ́ ọ̀pọ̀ àpàtẹnujẹ́wọ́ fóun sábẹ̀ tàbí ohun tí ó yẹjú rẹ̀ yẹjú rẹ̀ pẹ̀lú kóyúdé ẹni tó yín sáde ẹ̀yin náà sábà mọ̀ dájú pé kò ní yìgì ńgbà bẹ́ẹ̀ ní yìgì lórí ẹ̀ ó ti ṣàgbèrè náà nìyẹn ẹ̀rí kò ní ìdìpá sọ pé sẹ́ni mẹ́rin ká ọmọ bí wọ́n ti ń ṣe àbẹ́ni mẹ́rin ọ̀ka ọmọ bí wọ́n ti ń ṣe iná tó jólóko ìbí má jàlá tó kó báyìí oyún ló ti dé báyìí ọ̀rẹ́ ti ẹ kò ní wàhálà nú mọ́ sọ́ngbà tọ́rọ̀ ti wá rí bẹ́ẹ̀ irú ìjìyà tó yẹ ọyẹ kọ gbé wọn bọ́ sí gbangba ni tí wọ́n fi awọ náà wọ ara wọn. irun múkàrú yìí láti ṣe ìǹkàrú rẹ̀ nípasẹ̀ aláṣẹ. ìyẹn gbọ́dọ̀ pé ìbẹ́ ni mí náà lẹ́ni ọjà ni. mo wá lù tó bá tiẹ̀ kú gan gàmbà ní gàmbà ní pàfúlàní nìkan lẹ́jọ́ nù. sani òbí mi pé mo ti pa. irun múkàrú yìí a máa darí ìsọ́dọ̀ aláṣẹ láti ṣe díà fún àbẹ́ńtó tiẹ̀ bí fún abilé kọ ni àbábilé ya ni ẹ kọ́ lẹ́nu kó pa ronú kàwé ìjìyà ya darí ẹ̀ sọ̀dà láti. àbáwọ̀ adigunjalè nírú onírẹ̀rẹ̀ wọn tá a sọ báyọ̀ wọn fẹ́ pa wọn pa ni àbí wọn fẹ́ tọ́ wọn ẹsẹ̀ kan wọn nípa sípayọ ni àbí wọn fẹ́ lé wọn kóòlù àbí wọn fẹ́ fi wọn lálórí èyí ìyá yóò tán fẹ́ fi jẹ wọn irú múnkàrù láti gbégbèsè lórí àbájáde ẹ̀ sọ́dọ̀ aláṣẹ àyẹ̀bẹ̀ kọ́ mú kàrú náà ni kéèyàn ká yára dín anabi sallallahu alaihi wasallam wọn ni mọ̀n bá dalẹ̀ dín náà wò fásitì ẹni ọba pààrọ̀ ẹ̀sìn rẹ̀ pa ni mú kàrú ni torí sẹ̀rí àti àtàkùn kí ẹ jẹ́ mùsùlùmí kó tó a ti fẹ́kọ́ lóòótú ti di kẹfẹ́ mú kàrú ni tá a bá rẹ́ni tó ṣe nígbà tá a sọ sábà lókè ẹ pa àwọn òní pa aláṣẹ láfẹ́ léyìí fún ìlọ́wọ́ níbẹ̀ yẹn ọdọọdọ aláṣẹ báwọn múnkárù yìí ṣe rí nìyẹn ìtumọ̀ rẹ̀ nígbà tó bá ti di hudud ó di ìjìyà bí irú bẹ́ẹ̀ ṣíṣe ẹ̀dá òfu alágbára ẹ̀ á dẹ̀rẹ̀ sọ́dọ̀ aláṣọ ẹ̀mí ọ̀pọ̀ ni ìjìyà kẹ́ ọ́ lágbára ni ọ̀dọ̀dọ̀ aláṣọ abẹ́ni ọmọ tí a fẹ́ sí ìyàfu ìfá làwọn fẹ́ wò mọ́sálásí ọ̀sán yẹ kó bóńbó tì í a lè ṣe bẹ́ẹ̀ irú múnkárù yẹn nípasẹ̀ aláṣẹ la máa fi gbé gbèsè lórí ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ wọ́n bákan náà Abu Daud àwọn náà gbẹgbà anilẹ ọrùn ìyẹn nígbẹ látọ̀dọ̀ Ibn Umairah látọ̀dọ̀ anabi sallallahu alaihi wọn lọ anabi sallallahu alaihi wasallam sọ pé tí wọn bá ti ń ṣe ìyapa lórílẹ̀ tí wọn ń dẹ́ṣẹ̀ lórílẹ̀ ẹni ọba gẹ ní ẹsẹ̀ tó ń dá yẹn fọkẹrẹ àhà tó wá ó ẹsẹ̀ tó ń ṣe yẹn ó rí báyìí fàáǹkarọ̀ hà wọ́n ṣàtakò ẹ̀ wọ́n lọ́rọ̀ ẹni dàbí ẹni pé kò sí níbi tán ti ń dẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tí ò sí níbi ẹsẹ̀ wọ́n rí tí wọ́n ti dẹ́ṣẹ̀ wọ́n ti ṣàṣìṣe kan kò dẹ̀sì sí mbẹ̀ ọ̀ràn bíyà inú rẹ̀ wá dùn sí fi áá nígbà táwọn ẹlẹ́rìí ń ṣe sùn láti jọ bó ṣe ṣe yìí yẹn gan máa ń ṣe àwọn láìkì bó ṣe ṣe ọ̀nìkàánì kámọ̀ ṣẹ̀kìdà òun náà dàbí ẹni tó gẹ́ ní ẹ̀sẹ̀ yẹn náà ni ẹ̀rí Abu Dawud gbígbé gbà wọn látọ̀dọ̀ arákùnrin kan náà wọn sábẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam wọn là nẹ́bí ní àwọn èèyàn ní parun hatta ya'ziru aw yu'ziru min anfusihim wọ́n fi ní àwíjàre lọ́dọ̀ ara wọn ìyẹn ni wípé wọn ó ṣiṣẹ́ tí wọ́n fi ní ní ìbálẹ́jọ́ bú lọ́dọ̀ ọlọ́run wọ́n láwọn èèyàn tó ń ṣe pálapàla à wọ́n bá wọn wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ kò ní ti bà wọ́n. ẹ̀rí ẹgbẹ́ wa mi tún ni àbí sẹ́yìn kòdìrí ọ̀nà Ibn Majah àtàgbéjáde inú súnlẹ̀nù rẹ̀ wọ́n náà jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi ó dìde lẹ́ni tí ń ṣe ìbánisọ̀rọ̀. ẹ̀rí wọn nínú tó wá sọ náà ní pé ìbẹ̀rù àwọn èèyàn kí wọn gbọ́dọ̀ kọ̀fẹ́ nìkankan àníyànkúlẹ̀ àkọ́ ìdá àìlìmọ̀ láti má sọ òdodo tó bá ti mọ̀ fó òdodo ni wọn ní láàrin ìgbà yẹn Abu Sa'id al-Khudri bó ṣe bú ẹkún nìyẹn ah, àfa Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọn ni qad wallahi ra'ayna àṣìyá fàhíìbù náà. a ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀rú sì bá wa lè sọ. òjíṣẹ́ ọlọ́run ló sì ní kò yẹ kí bẹ́ẹ̀rù kọ̀ fún yẹn láti má lè sọ dodo ṣùgbọ́n bí báyìí ká gbàgbọ́ yẹrẹ rárá o pàpà jùlọ pẹ̀lú àdìsí tó ń bọ̀ lábẹ́rẹ́ yìí nínú hadith àbí sẹ́yìn lè kòtìrí yìí náà tó lélẹ̀ wọ́n ti

àbọ̀gbé wá sí ìta gbangba jáde wọ́n bá wa sọ òdòrò ká látẹ̀sí là nítorí pé àlẹ́ mímú bárò àlà níjà mímú àdìsẹ́ ẹ̀dìyà ní orí fi táwọn ẹ̀mọ́ fún máa ń dúró sí ìbánisọ̀rọ̀ agbọ́rọ̀ jáde ní ìdíyẹ̀ lọ ní sẹ́rẹ́díò kódò tuntun bẹ́ẹ̀. ìgbésẹ̀ àwọn aláàtúnṣe náà àwọn tí wọ́n tó rí mọ́jọ́ náà lẹ́yìn sọ́lọ́lọ́ àtúntàlá tí wọ́n lè pa ẹni tó já láti. wọ́n ti gbé wọn máa fún mi tọ́ra wọ́n máa tẹ̀lé tọ́ba bá tẹ̀lé ara. ṣùgbọ́n lọ́wọ́ àwọn àtẹ̀wọ́ tó jẹ́ tẹ̀ wọ́n máa tẹ̀lé. kọ́dà tó ló ń yí àtẹ̀lé ẹ̀ ṣùgbọ́n wọ́n lè jìnnà sí ha ṣùgbọ́n wọ́n bá ṣe kìlọ̀kìlọ̀ yìí ní kọ́ọ̀rọ̀ yìí ilé ẹ̀kọ́ bá wà lóṣù náwà lóyè pẹ̀lú aláṣẹ àwọn onígbà tí yóò tọ́ bá ní ìgbà tí òun fẹ́ lára aláṣẹ rẹ̀ ní ìgbà tó ṣe sùúrù tó ṣe sùúrù ni ó kódà aláṣẹ máa jẹ́ ní àwọn ọgbọ́dọ̀ bóde o wọ́n máa lọ lọ́dún rẹ̀ wọ́n máa fi àwọn aláàbòsí lọ́dún rẹ̀ kọ́ wọ̀nyẹ̀wò pẹ̀lú rẹ̀ wọ̀nyẹ̀wò pẹ̀lú rẹ̀ wọ́n á lọ pàkíyèsí rẹ̀ bí àtẹ̀tẹ̀ sí ara rẹ̀ ìjọba ìdókòwò ìgbà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà abáfẹ́fẹ́ àdìrà ṣé ẹ ti ṣe ṣé ẹ ti ṣe wájú wọn ẹ ọlọ́wọ́ ọ̀rẹ́ ọdún ọ̀dìyàn wọ́n sì máa ṣiṣẹ́ fáwọn tó ṣe wípé wọn ò ní ṣáṣíṣẹ́ ìṣẹ́ lórí wọn kò sí kiri fáwọn tó bá wà lọ́wọ́ àwọn àìsàn máa ṣiṣẹ́ bẹ̀tí wọn aláfẹ́ lọ́wọ́ wọn lọ. ó ní sírú àdéhùn yìí ló lọ owó làwọn ẹni ìgbàjọ eléṣẹ máa ń lò ẹni kó rí làkàtà àtọ́fà mẹ́wàá náà ní pé ọlọ́run yà lẹ́lẹ́ rí kí làgbọ́yà àtẹnì ìgbàjọ lórí ẹ̀. àwọn ẹni náà kò sọ́lá ń gbọ́rọ̀ yìí kó wọ́n ṣe lò tí wọn kọ síta lórí nípa ẹ ni wọn máa lọ sọ ìdúró aláṣẹ bí kò tẹ̀lé wọn kọ sọ ìpẹ́lẹ́ wọn ò ní wí ní ìta gbangba lọ́la wọn aláṣẹ wọn máa sùn lórí tí wọn bá kọ ẹ sí wọn. عليكم أحمد رحمه الله لقد الضيف بن اليمان رضي الله تعالى عنه لقد النبي صلى الله عليه وسلم ó lè kọ́sẹ̀ bá wọn lóṣù àti òṣèlú adámọ̀tà kọjú ilẹ̀ rárá rẹ̀. ó wá bẹ́ẹ̀ sí oṣù tó ti máa yẹ fẹ́ rárá rẹ̀ ó ní bẹ́ẹ̀ yẹ sàmà fún ọmọ mi lè fẹ́ẹ́ lè má lè fẹ́ yọ ọ́ máa lọ fún ara rẹ̀ láti ẹ̀wọ̀n lórí ìlú ìlú ìlú rárá rẹ̀ yẹ fẹ́ rárá rẹ̀ ní ẹ̀sìn. e mú ara rẹ èyí lọ́ba ti lè fagbára òní ká ọtẹ ká ọtẹ ti lè ní ọkọ̀ ojú rẹ tó yẹn kọ́má ti fi rẹ lọ́nà òkú rẹ wàhálà pẹ̀lú kọ́ lọ sí lọ́nà ọwọ́ tó bá tẹ̀yà òbí má jẹ ọkọ torí ọba wí wá sí ọkọ orí wa kọkọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí ìgbà yìí náà ọba ti rẹ orí wa kọkọ ọ̀rọ̀ lọ́wọ́ ìgbà yìí sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run tó máa ń bọ àwọn mọ̀lẹ́bí àwọn mọ̀lẹ́bí pẹ̀lú olójú méjì ọlọ́run ìdàrọ ọsẹsẹ yọ ìdùnnú ìyẹtọ wa lọ́wọ́ lẹsẹ ìdàgbà fàwọn.

dára báwọn lójú méjì ni wọ́n ti láyé wọ́n sì ní akó méjì níjọ́ lọ́jà lọ́jà nínú náà. nínú ẹni tí kò rẹ́ bẹ́ẹ̀ máa mú lọ́jọ́ àwọn àlàyé wọn ẹ̀rọ olólùfẹ́ méjì. akó kẹlọ́ sọ́dọ̀ àwọn ẹni ìmọ̀tẹ́sì ni wọ́n ti lọ wà pẹ̀lú ní ọ̀hún. akó lójú mi lọ́ọ́ bá mi lé ọ̀tẹ́sì náà wọ́n náà. ọlọ́wọ́ á ní èrè àtẹ́tì wàá rí pípọ̀ nínú àwọn ọ̀rẹ́bì ẹ̀sà wa lọ́wọ́ lẹ́bí náà já fàárù tí wọ́n á máa ti fi àwọn aláìní gbàgbọ́ àfọwọ́n ìyá ẹni tí ọlọ́run wọ́n á máa ti fi àwọn aláìní gbàgbọ́ wọ́n tẹ̀lé wọn wọ́n sì rí wọn wọ́n kọ̀ wọn wọ́n jẹun bí wọn wọ́n ọlọba alọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́sìkì àwọn kẹfẹ́rí ni wọ́n máa ti fẹ́ sí gbogbo òṣèlú tí wọ́n ní ọwọ́ wọn lára ní ojú ọjọ́ ya mọ̀lẹ́ nìyẹn tó yẹ kí kì í yín. bèbí ọyẹ pé jẹ́ àti àti bí ọ̀dọ́ tí wọ́n rí. ọyẹ́ wọ́n yọ ní mùsùlùmí tó yẹ kó jáwó wọ́n ti kú fún yẹn nínú àlọ́ ìjẹ ìbèrè nínú ìjẹ lẹ́yìn náà ní ẹni kọ́ aláwọ̀ ẹni kọ́ ní ọ̀ṣọ́gbà àgbẹ̀wò nínú ọ̀rọ̀ ìlú yẹn tó bá kọ́ ìṣòro ìjọba wa. ọlọ́run á ti àtẹ́jú buhari ti kọ̀ lára àwọn olóṣèlú yẹ̀tàwá lọ́wọ́ lẹ́lẹ́dẹ́ lẹ́ka ti ẹ̀ sáwọn alẹ́ ìgbàdọ̀ wọn máa rẹ̀ wọ́n lọ́wọ́ wọn láti lẹ́yìn ọlọ́run bá ló burú fún wọn máa ń kọ́ sí àwọn tí làwọn fi máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwọ̀n fẹ́ fi wọn tó ti síwájú wọn nípa pé kí wọ́n máa ń tẹ̀lé àwọn aláìní ìgbàgbọ́. ọkùnrin wọn ò tẹ̀lé wọn ti síwájú wọn nípa pípa ìdí àwọn onígbàgbọ́ òdodo ti èyí tó já sí wọn padà ju ìbá wọn sọ bẹ́ẹ̀ sí ìlú wọn padà ju lọ sọ̀rọ̀ wọn. ìṣesí yẹn wá ní wọn padà wá mọ náà wá bínú sí wọn níbi tó yẹ wù lẹ pẹ̀lú wọn títí títí ìyọnu wọn wá sí ọlọ. nítorí ẹ̀rọ náà wọn máa di káfẹ́ pé àwọn ènìyàn nàbí sàmọ wọn náà tí wọn mú wọn kúrò wọn kí wọn kẹsì wọn tí ó sì síwájú wọn kí wọn kà sí ìwé tí wọn kọ náà wọn kà ló ló ló ọkọ òwú ló lẹsìn wọn ní wọn ní. àtẹ̀lé ni wọn wọ àyèké ọ̀padà àbí ọlọ́wọ́ bá fún wọn ó ṣe kọ́ náà wọn bá dé lórí wọn wọn náà lọ fún àbọ̀wọ̀ wọn ní padà ń fi ọ̀rọ̀ yìí fún wọn. وفي العذاب هم خالدون فقط ما يحتاج من الخيار وما تحتاج من الخيار nípa ìsọ̀rọ̀ ẹ̀sìn lórí wọn sí. ọlọ́run máa ń sọ ibi ọ̀nà ọ̀gá lórí ìlú nàìjíríà ìwà nàìjíríà wà máa ọ̀rẹ́kùn ní nàìjíríà ìfà sàfà lórí àwọn ìyá. wọ́n á kéde sí ẹ̀kẹ́ ìrọ̀ mímú fáfíwò. ọlọ́run bá ní ọ̀la ọ̀ká lọ́wọ́ nínú nàbí láì wọ́n tẹ̀lé rẹ̀ sọ́bàjáde bí wọ́n lè nígbà tọ́tọ́ lọ́wọ́ ọlá nípa apá ìgbàgbọ́ nígbà tó lọ́ sọ́ba tó lè nígbà tó sàlẹ̀ tọ́lọ́lọ́ ọba ayọ̀ sọ́dọ̀ nígbà tó lọ́dọ́ wọ̀bá ọ̀sílẹ̀ kìlẹ́yìn sọ́ba tó lè nígbà tó sí ọ̀nà ní ìdí àlùbọ̀nà àlàlá fa ẹni wọn ti gbàgbọ́ yẹn lódodo mọ́tà àdóhùn náà lè yá wọn ò ní sùlé wọn tí wọn sùlé yẹ nípa ìmájẹbi àwọn ìrírí nínú wọn ò ní sùlé wọn tí wọn sùlé yẹ nípa ìgbà wọn bá jẹ gbàgbọ́ òdodo mímọ́ ọmọ mímọ́ títí àti àgbọ̀ náà nípa ìmọ̀ akọ́lẹ̀ àwọn onígbà tó ọ̀tọ̀tọ̀ tó nígbà tó ọ̀tọ̀ náà ọba adéṣọ́ ìṣú lẹ́nu tó wà lù lẹ́yìn nípa ìmọ̀ bàbọ̀lá àtẹ́bí ọlọ́run àti ohun tó ń lọ padà bá nẹ́bí ti ṣe àìsàn án. ọlọ́run ọ̀rọ̀ láti ẹ̀ńdẹ́gẹ́ ti rán mi ní wọ́n ń fa àgbẹ̀dúró. ọlọ́run ní àkọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ń jáde kúrò níbi ìtẹ̀lé tọ́lọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ wọn ń jáde kúrò níbi ìtẹ̀lé tọ́lọ́run ọba ìtẹ̀lé Mokwa jikoutan seどうan an, kon jif gwa tou an mountou. Pons ap ron paye an liζav zolou an va. Asi al waja li贯a dan an vwa. T mode. Me peng waje. Ma gen ki panje. Sou bei. tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn àyà mi tí wọ́n sọ pé àwọn àyà ó ní sábàtì. afáà sàyìn ìlú jùbẹ́ẹ̀ àti sùdáì àtàwọn ọ̀rí lọ́sìmọ̀ ọ̀gbọ̀ngbọ́ wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ nípa lọ́ba nẹ́ẹ̀mí sọ́lọ́ lọ́wọ́ àdìsẹ́lá láti gbọ́rọ̀ rẹ̀ kí wọ́n sì wo kíní ìrìn ànẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àdìsẹ́lá nígbà tí wọ́n ara mẹ́rin tọ́ka àlùbọ̀ á ní wọn asra wọn bá ní mùsùlùmí wọn wá bẹ̀rẹ̀ sí yusuf ìbẹ̀rù ọlọ́run bá mú wọn. wọ́n wá fẹ́ nígbọ́dọ̀ na wọ́n lọ mú ní o wọ́n lè wọ́n pa àwọn ayáda ẹ̀ka yìí ní yẹn. àfàwọn àtọ́ fún àjọrọ̀ náà ní alókùnfà ayà òun lọ̀rọ̀ nípa àwọn ìtọ́ka nínú àwọn Habasha ará Habasha yàrá ìlú àdéhùn wọ́n gba Islam. nígbà tí àwọn mùsùlùmí wọn ti ń yára lọ náà ní pásítọ̀ abájá nípa àwọn olóògùn rẹ sọ̀rọ̀ nípa àwọn àwọn àkọ́ dáadáa. ó ní aláwọn ọjọ́ kan òun láyà yìí sọ ń pa wọn wọ́n wà lórí ẹ̀sìn àtìlẹ́ àyíká àlẹ́ ìsọ́lá nígbà tí wọ́n wá ní àwọn mùsùlùmí tí wọ́n gbà lọ́pọ̀ náà tí wọ́n bá ti mùsùlùmí wọ́n lámú yẹ̀dá láàtà mú. wọn ò tiẹ̀ tún lè fẹ́ mi. Ibùdó Jẹ̀ríẹ̀ àtọ́bárí wọn làwọn wá kẹta ilé ẹ̀rí àwọn ayá yìí ọ̀sọ̀ kalẹ̀ nípa ìròyìn àwọn ìjọ kan ìhárì ìmọ̀sáàdà tọ́ba ìbámu tọ́ba ìbámu ṣe é wọn ayá yìí bá wọn rí. ìjọba ara yìí à tí gba àwọn ń Ọba ti wọn bí ọlọ́run الله wá لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم مسيحين ورهبانا وأنهم لا يستكبرون الله ظل لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا قل للنبي وارث يا وين wọ́n bá wọn nígbà tó àwọn tó ń kọ́kọ́ mọ lẹ́yìn àtẹ̀jọ́ fún sára àwọn àwọn tó wá fún àwọn òbí ní sọ̀tà jù wọ́n lẹ́bí ní àti ọ̀rọ̀ àtàwọn ọ̀fẹ́kọ̀ wọ́n ní kò sí ohun tó fà yẹn nítorí pé sísà ìmúore àwọn kèfì àwọn yẹ̀wúdí kòkòrò ìrẹ́ àìmúore agídí páálí sísà ìmúore wọn kòkòrò ìṣòṣòṣò. àìmúre ìjàníyàn ni bákan náà sísá ìmúre wọn kò bá àtàkùnlé hajj ìmáàmù ẹ̀ka òdodo ni sísá àwọn ni wọn kò lè ná ìfojúró ní àwọn èèyàn ni àti ìkábò báwọn tí gbé dání nítorí ti jáde fún àwọn yòókù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́run ni wọ́n máa ń pa. ni wọ́n ṣe ń gbèrò kì í sẹ́ ẹ kì í sẹ́ ni wọ́n pè pé gbèrò láti pàdé lọ́wọ́ pàmẹ́ sọ́dọ̀ àyọ̀sẹ́lá nígbà tí wọ́n fún ní wáyé jẹ́ nígbà tí wọ́n sàájọ́ ìwé ìdílé àti ìlú kódà á tó lè sọ̀rọ̀ ìlú ìdílé ọlọ́run ó tó wá kúkú ìròyìn yẹn ọ̀nà ìṣèjọ́. ó lè fi àtẹ́bí sọ́wọ́ àtọ́lá tí kó ti jẹ́ kó ti ṣe é. kó lórí máa wá sọ̀rọ̀ ní ìfọ̀lá ìfọ̀lá ti fẹ́ sùn kalẹ̀ lọ. ìpẹ́ ti pẹ́ ìṣesí àwọn ìyàwó títí yẹn lórí àti ìgbàgbọ́ àti títí fi wọn ni wọ́n ti máa fẹ́ fà wà tẹ́lẹ̀ ọlọ́run ọba wọn tí olùfẹ́ fẹ́ lánàá anábíò sọ́nù ọ̀wà àtàlà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn muhammadu ṣùgbọ́n mo mú mi bẹ́ẹ̀ kí wọ́n yẹn ti padà gánà àkókò tó ti kúrò láyé. wọ́n tún ta lóru wọ́n tún pèpè pèrò ẹ̀ ìtàdí lóru kọjá ọmọ mi ìlú délé ọlọ́run fi tàdé wọn lóru. àyà àti olùdíje ti náà tẹ̀ka wọn. ẹgbẹ́ ló ti kúrò náà wọ́n ti pàṣẹ nínú àgbẹ̀rọ̀ àti ọ̀dọ́ àti ọ̀dọ́ يخشى المسلمين أنها تنفع قلت تقول أن النبي عليه الصلاة والسلام يخرجه ونجا عليه الله قم يقول تحكي الدين هي والتي كانت كل مقام تقوم بها ما تنفع تنفع tàwọn arẹ́tẹ̀ kẹfẹ́ jẹ́ mùsùlùmí náà ọ̀kẹ́ máa ń ta lóru bóyá olùdarí ọ̀hún ti ti náà tọ́lọ̀ pẹ̀lú ọmọ ń fi dọ́lọ́ fún ilẹ̀ yìí ní àkàtì ní ìdájọ́ ìdára nígbà ọ̀pá ló tàbí ló kò lè kó wọn tó dákú ilẹ̀ pẹ̀lú lọ́wọ́. Bí ìwé ìwọ̀n tó dára ló tún ní wọ́n tó tó máa bẹ̀rẹ̀ kí àwọn ọ̀sán olóògùn ló ti dáhùn pẹ̀lú ọ̀dọ́ lọ́wọ́. Nípa tó fún ìdájọ́ ti fẹ́ fún ọ, wọ́n tún pèsè ìgbèrò lórí àtẹ̀lẹ́ sọ́dọ̀ lọ́wọ́ ẹ̀sán náà àwọn akẹgbẹ́ wọn náà wọ̀ kọ́ máa jẹ́ sí wọn níjọ́ bí ìdàgbò ìyá wọn. ọlọ́run ní àdéhùn àárí ọ̀nà àtẹ̀jìdá ní aṣáájá ní aṣáájá wà dáa nílẹ̀ nìyẹn àwọn ìyẹ̀wò náà wà nínú àdéhùn àdéhùn àdéhùn àárí fáwọn tó ṣe gbogbo jù lọ́tà tó fáwọn àwọn ọmọ lẹ́yìn lẹ́yìn àwọn ọ̀sẹ̀ bọ́ ọlọ́run bá wá ní ọ̀nà tẹ̀lé lágbára tọ́lọ́bà orúkọ wá jáde ní tẹ̀lé ní àpàtà nílẹ̀ sí ní àpáwọn ìlànà ẹ̀fọ́ ọ̀rọ̀. ọlọ́run wá ní wàá rí fáwọn tó ṣe pé wọ́n bá ń dèbè àwọn nígbà tó dodo jù tí wọ́n bá ń fẹ́ràn àwọn òmìnir àwọn làwọn tó ń fẹ́ràn àwọn nípa orí ẹ̀yin náà ẹ̀dínlẹ̀ láwùjọ wa kódà wọn fẹ́ máa ṣe bíi pé kẹkẹrẹ rẹ jọ gbé dání ọjọ́ wọn ti fẹ́ lórí ìṣèṣì bẹ́ẹ̀ kódà lórí onímọ̀ bí ó ti sọ pé àhà ah, ah, táwọn ẹni yìí náà bí wọn ṣe ń ṣe lórí bẹ́ẹ̀ àdá máa fẹ́ wọn gbèsè ní bọlọ ló fi wọn gbèsè ẹni bá wọn ní máa tẹsí àwọn oníkàgbé ojoojúmọ́ òun làwọn ẹni wọn fẹ́ra wọn nílẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọn lérò pé àtàkọ lẹ́yìn àtẹnìyàn yìí sálà wọn fún àwọn yẹn wọ́n máa ti tẹ̀lé síláàbà làwọn mùsùlùmí lápapọ̀ kò tí wọ́n tọ́ka yẹn nítorí wípé ẹ wọ́n wà lórí ẹ̀sìn àtẹ̀lé àyíká àlejò sọlá sọlá ní bẹ́ẹ̀ tó lànà ẹ̀sìn rẹ̀ yàtọ̀ apá tó àánú gẹ́gẹ́ bá lọ́wọ́ bá ti sọ nínú náírà títọ́ àdé ọlọ́run ẹ̀dá ní kúrú ní lẹ́yìn ilẹ̀ sábà wọn wá bàtà wọn wá bàtà wọn wá kárí yàtọ̀ àti ìsàdà wọn wọn wá ápí sẹ́sì àwọn ẹni tó ń tẹ̀ láti ẹ̀yìn ìta àlẹ́ ìṣọ́ra tó ń tẹ̀ lámúra náà pa á tún bẹ́ẹ̀ bí wọn wọ́rọ́ bàtà ìkẹ́bẹ́lẹ́ bí wọn wọ́rọ́ bàtà ìyẹ́ká èyí tó ti wípé wọ́n dálẹ̀ àwọn tí wọ́n ń ṣe fún ara wọn kò ní fẹ́yàwó ò ní lọ́kọ àwọn tí wọ́n ń ṣe fún ara wọn ọlọ́dún máa tàdọ́ dáálé ní nígbà tó máa wà nínú àdúrà àwọn àti tẹ̀lé fún ọ fọ́kẹ̀tì wá lọ́jọ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ á ní fọmọ́ rà áwọ́ akọ̀rì àyà sí náà mọ́ òótọ́ nígbà tẹ́lẹ̀ lórí bá fi mọ tẹ́lẹ̀ ọkọ rẹ̀ bí mọ́dá bí padà bá fi mọ pamọ́jọ́ wà sọ̀rọ̀ ẹ̀ bí padà. ẹ̀rí wọ́n ti àánú fẹ́lẹ́ ní àwọn púpọ̀ jù àti kọ́ wà nínú kíra àwọn wípé bá ti àwọn ọmọ yẹn ti pọ̀ jù fẹ́fẹ́ ee tó bá ẹni yóò tó bá tó bá ẹ̀kẹ́ ọ̀gbìn àwọn bẹ́ẹ̀ wọ́n ẹ̀kẹ́ torí bẹ́ẹ̀ kí ìyẹn bá rẹ ti dàpọ̀ nínú làdẹ sí wọn lọ́lọ́wọ́ bá ti sọ wípé aláwọ̀ ẹni tí wọ́n máa ń tètè àwọn onígbàgbọ́ òdodo òun làwọn tó ń tẹ̀lé àwọn ní ìtẹ́nẹ̀ sọ́ọ́rọ́ àwọn tó ń tẹ̀lé àwọn tó ń yí kódà àwọn mẹ́rẹ̀ àwọn mòmìnì lórí ẹ̀ àdúgbò lẹ́lẹ́sẹ̀ wọn dáadé kàdé àdùn. ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون ọlọ́run tó sọ fún àdé wípé ọwọ́ àánú àwọn ọkùnrin yóò yẹ ìsísínà àwọn ọmọ tó ń pè ní ìsísínà òun náà ni àwọn ọmọ bá wọn àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ àwọn ọkùnrin yóò àtàwọn olùmọ̀ wọn ẹ̀yọ̀kẹ́ nínú ọ̀rọ̀ yẹn wọ́n ti kì í àti kẹ̀kẹ́ ní kúrúsù wọ́n lè pè é ní kúrúsù ìfẹ́ náà àwọn kan yóò yẹ ọ̀gbẹ́rù jọ́mọ̀ ọ̀rọ̀ irú ìyẹn ìwòlẹ́sì tí ń ṣe jọ́sí wọ́n mú lágbára ọ̀rọ̀ ọ̀gbẹ́rù ìṣe fàyà. wọ́n dàbí kankan pé rọ́ọ̀sì ìwọ̀rùkù bá rọ́ọ̀sì ìjẹ́kúfà tòkù bá ẹ̀ẹ́dẹ́jà mú rẹ̀. àti kankan pé fáàrí ìwọ́kùnrin bá akẹ́ni àwọn akẹ́sílẹ́jẹ́ kò sáàmù ibùdó wọ́n ti mọ̀ gbọ́ àlùmọ́ọ̀lù wọ́n fi léèrè nípa ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ mi. dáríkà rẹ̀ adẹ́dẹ́gbẹ́ ti fi sílẹ̀ ọ̀rọ̀ rárá bí pé wọ́n fà. tómi dá sí kí àwọn ọmọ yóò mọ ọmọ títí àwọn tó máa gbọ́ ọ̀lọ́lọ́. òun ní kí pẹ̀lú wọn ti fi sílẹ̀ ọ̀rọ̀ rárá. abọ́ àtàkọ́ sàlùbárì rọ̀dí ọmọ ọ̀sán

يبتيسين أطف أسرار ذلك إن أنت منهم سنتين قيل ورسالة wọ́n láti ti sọ́lọ́ àkàláwá kà fóun pé bẹ́ẹ̀ ni aláwọ̀ ẹni tí wọ́n bá ti gbà tọ́ tí wọ́n bá ń gbà lódodo wọ́n pàtó àwọn ọkùnrin yìí tí wọ́n ti máa ń fẹ́ àwọn onígbà lódodo ọ̀rùn náà àwọn tó ń ṣèjọ́ ti náà wà tó wọn láti sọ́lá tó tún kéwúké fóun bẹ́ẹ̀ olùyẹ̀dí ló ń bá bẹ́ẹ̀ kà wọ́n ó fi kura ní ti ẹ̀ lẹ́sẹ̀ dání kàkà ń tẹ̀wọ́ fìdí mílíọ̀nù fìdí mílíọ̀nù wọ́n bá lóye jẹ́ lọ́dún yọ̀ọ́ láti ọ̀nà ìṣújú yẹn sábà bá dàmà lọ́dún ẹ̀wù àdébí kéwù. lórí lẹ́yìn tàbí kura láti lẹ́yìn lórí kíra jáde àti ọ̀jẹ̀ láti tọ́wọ́ torí tí wọ́n fi kọ́ àlùfáà ti dá lórí lọ́jà àná ọwọ́ ni ṣé ń bí ìbí ìdúgbò lẹ́nu àtẹ́tí kẹ́yìn dọ́kítà fún tó ti kọ̀rẹ́ tẹ̀ pé wọ́n ti wà lẹ́nu yẹn obìnrin lẹ́gbẹ́ pé kò ní àìsàn náà wá. ṣùgbọ́n àwọn àkàlùmọ́ ọ̀là tẹ́tí ká pé iṣẹ́ ìlú bí bí náà kó ló ké fún mi pé gbà ọ̀ká pé dáríjà dáríjà mi ló ń kì sí náà ibi ìfẹ́ sọ̀rọ̀ kì í sí náà منهم بحتى منهم ذلك بحتى منهم ستين ورهبانا تتم بينهم وقوم تعلمون أنا أقول لهم ولو أن الله صلى الله عليه وسلم ستين ورهبانا وأنهم لا يستكبرون لا يستكبرون ó ní kọ́pà àtẹ́ni wọ́n fi rọ tí wọ́n fi tètè àwọn nígbà tó ti tó àwọn ọmọ rí lóko oníbí àwọn kìtì sínú ẹ̀fẹ̀ láàrin wọn àwọn onímọ̀ pọ̀rùnbámẹ́ àtàwọn tó ń ṣe ìjọsìn wọ́n wá ti gẹ́gẹ́ bí wọ́n rọ̀ wà á sẹ́wọ́n láàyè sẹ́sì ohun èsì sáyà kókó tẹ̀lé èsì ìrajà àdébísọ̀ gbọ́dọ̀ àtẹ́lá ti sàlàyé fún fáwọn èyí gbogbo wa. ìgbéraga òun ẹni bá sọ̀rọ̀ lè hápẹ́ ọ̀rọ̀ kúrò náà bá sọ̀rọ̀ lè hápẹ́ kí wọ́n lọ lọ lọ sí kí ẹ lọ fún wọn gba ọ̀rọ̀ kúrò náà kí ẹ lọ lé ní àwọn yìí mo ti jẹ́ ìgbéraga nìyẹn. torí bẹ́ẹ̀ àwọn èyí tẹ̀ ìgbéraga wọ́n ní ajá sí pé ìròyìn wọn ọwọ́ àdúrà èkó ní mímọ̀ ni wọ́n oníjọsìn ni wọ́n onítẹ̀lẹ́bà ni wọ́n ọwọ atún wa rò yìí wọn fèrè ìyá di ní ha wọn atún máa tẹ̀lé òdodo wọn máa ń mọlẹ wọn tún ṣe dọ́gba ọlọ́wọ́ bá wá sọ wípé wà ìgbà sẹ́ni ọ̀hún máa ọmọ ìdíra ìlà ọ̀pọ̀ lè sàrọ̀ àyùnà ìdàbí ìdòmí lẹ́dá màìbí náà àròkúrú mi lẹ́nu àwọn ọ̀. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من السحر وعرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين قل يا مرة القوي وإذا سمعوا ما أنزل إلى الرسول tí wọ́n bá gbọ́ ojú ọgbọ́ kalẹ̀ má tẹ́lẹ̀ tààrọ́ àyè náà tẹ̀lé ìlú ẹ̀dá wáyé. kúrò ní ojú wọn tí wọn bá dání korokoro bí ma ọ̀rọ̀ kúkú yìí lè fa ọ nínú tí wọn mọ sódodo wípé a ní wọn náà tẹ́lẹ̀ wí a ìgbésíde àtẹ́lẹ̀ máa fẹ́ tó síra wa ojú wọn sì máa dání korokoro kó o sọ lélẹ̀ yẹ kúrò lọ́wọ́ kàná. wọ́n bá dún ọlọ́run lẹ́dàá wa àwọn àti ìgbà tó ń fi wá torí bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ wa láàrin àwọn ẹni tí wọ́n jẹ́ tí wọ́n ti gbàgbọ́ lọ́dọọdọ eléyìí ti rẹ̀ ká nínú àwọn ọmọrin yó àwọn ọlọ́run dá kọ nínú ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ sọ yìí tó wà nínú ẹ̀mí ní láti rí kí dárí àwọn ọ̀rẹ́ òfin ló ní ìgbà ìjọba alọ́wọ́ àwọn bàtàkà bí a ó lè kó nígbà tó tọ́lọ̀ ó tún nígbà tó tọ́lọ̀ ó tún nígbà tó tọ́lọ̀ ó tún nígbà tó tọ́lọ̀ wọn àwọn ọmọ wọn tó sọ nípa wọn pé àtẹ̀bílá abẹ́rẹ́ òwúrẹ́ kíkà àti ìfọ̀tẹ̀lẹ̀ yẹn òun fi yé kí omi inú ọ̀rọ̀ àkókò tó yẹ pé a fún wọn ní kíra sáájú sáájú àtẹ̀ ni wọ́n ti kà á sọ pàìdá yóò bá tọ́jú àmẹ́rẹ́ tí a bá wọn ké àyà fún wọn ká kọ́ ọ̀rọ̀ wọn máa ní àyíká lọ́sìn ìnáwó ní àwọn olùkọ́ ọ̀rọ̀ wọ́n yóò ti sọ fún ti ọ̀dọ̀ ẹlẹ́dàá wa ni iná múná ní pàmílì ní ìfúnni ní àwa ti kàmílì yẹn فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها ولد الله بعد السلامة ولد أتاه الله ọlọ́run àwọn lẹ́sẹ̀ pẹ̀lú ọwọ́ tó ọjà ṣe lẹ́nu. جنات تجري من تحتها الأنهار خالدين فيها òun náà ní àlùjẹ́nà ẹ̀ka àlùjẹ́nà ọlọ́wọ́ bá tẹ̀ wọ́n èyí tó ti kú tó máa tẹ̀ lábẹ́ wọ́n sì máa kéré nínú ẹ̀. ìyẹn máa jẹ́sẹ̀ fún ọgbẹ́ tí bá ti dáadáa ìyẹn ní bẹ́ẹ̀ tí ń tẹ̀ lódodo tó ń bọ́ lẹ̀ níbi yóò tó kiri lọ́dọ̀ ẹ̀ yóò tó kiri lọ. ọlọ́wọ́ àtẹ̀lẹ́ ní ẹ̀dáká أولئك أصحاب الجحيم كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم torí bí àwọn ẹni tó ọjà náà ẹni gbàgbọ́ tó ti kí àwọn ayé àwọn àwọn ènìyàn wọn jà á ní ẹni wọn sì yá pa àwọn ènìyàn ẹni jáde wọn lọ wọn sì máa wọ jáde wọn ní ìlànà ìṣòro. à ń pẹ́ dábẹ́ wá ní lápẹ́ wọn. Aleykum salaam. Thank you. irọ́ orí ọ̀nà ọlọ́run ní àìsàn owó irin káì wà fún amúrí káì ọlọ́pọ̀ ọmọ tó jọ àlẹ́ bí gbogbo àwọn ìdájọ́ orí sí àpáta lẹ́sẹ̀ lẹ́yìn nínú ẹ̀sìn àwọn ẹ̀kọ́ ìyàwó rẹ̀. ọgbọ́n ẹ̀ àwọn mùsùlùmí òṣìṣẹ́ ìbẹ̀rẹ̀ ó kú ní kékeré ìgbẹ́sẹ̀ tí wọ́n tẹ̀ ní lọ́rùn ẹ̀ kó má dá mi sílẹ̀ lẹ káwọn máa sọ ìwà rẹ̀ léré owó ní ẹ̀ ti sọ fún ọba náà. Thank you. wọ́n lé kírísítẹ́nì tó bá gbà wẹ̀ ní lọ́lẹ́sìn àbí ọ̀lẹ́sìn kò ní gbẹ̀sà nínú ilé kòkòrò. wọ́n lẹ́nu bíi jẹ́ kírísítẹ́nì nínú àwọn adáàmọ́ wọn bí báyìí náà. bẹ́ẹ̀ bá wá jẹ̀ fún wa ti ṣe kékeré ní ẹ̀kọ́. tẹ́lẹ̀ tó bá jẹ́ kírísítẹ́nì tó bá ti ń kírun ó ní kó kírísítẹ́nì yá o. wọ́n ti dín lóṣèlú òun lè jẹ ìtọ́rù. ìgbẹ́ni tó ti gbé òun tí ń kí wọn fi gbá rẹ wọn ní wọn jọ rẹ láti lọ. àwọn tuntun náà a máa ń sọ fún wa yìí pé àwọn tí wọ́n ti gbà wọ́n ti lò káàdẹ́bí wa tó dé tí wọ́n mú lórí bẹ́ẹ̀ gbogbo ìròyìn kẹta máa ń kà yọ ọ̀dọ̀ tí wọ́n. ẹni tó bá tún wá bẹ́ẹ̀ nínú kẹ́yìn lásìkò dára rẹ̀ yóò tún gbà lẹ́nu lọ ọlọ́lọ́ àṣàlá yóò wá pa ogun olúfẹ́ lọ́wọ́ rẹ̀ à ń láago ní o à ń kíkà kí o à ń kírun ní o gbogbo kẹyà á sọ̀pọ̀ ẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ bí ìyọ́ yọ ọ̀gbà olùwà tẹ adẹ́bí yìí sá tọkàn tọkàn pẹ̀lú pé náà tẹ́lẹ̀ Muhammad tó bá dé sọ̀lọ́lọ́ àtàlà kó dé ojú bẹ lọ́wọ́ ẹ̀ ó sì bá wọn fi lẹ́nu. yóò wá gba rẹ rẹ gbogbo àwọn ọ̀kẹ́ àlùjẹ́ńdẹ̀ tẹ̀tẹ̀ náà sọ káwá jẹ. ṣùgbọ́n bọ́tà kó ní kí yóò àbí ẹ̀hún yóò wọ́n mi kú lórí bẹ́ẹ̀ lọ́wọ́ kristian tí ọba ti wẹ̀ sí mùsùlùmí wọn ti lọ́ba ti wù tó nínú ọ̀yà ọwọ́ ẹ̀ ti náà ó sì fi gbọ́dọ̀ wọ́n ti sọ aláàjì láti fi lọ lọ aláàjì láti lọ aláàjì lọ ṣe tó bí olórí ilé lọ́bẹ̀ ti máa ń bọ̀. lórí náà ẹ̀ ti gbọ́dọ̀ wọ́n ti àti wọn ní sọ̀rọ̀ ọba rẹ̀ ó rí ìwé sí wọn ọba rẹ̀ àti wọn lẹ́yìn. afẹ́ma. àwọn ah, ni wọ́n ti rí ro ilé ìlú àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ló lè ládàá lọ́wọ́ àwọn àgbà àgbẹ̀yìn tí wọ́n fẹ́ ọmọ àgbẹ̀ lóko. nígbà tí wọ́n pé máa ń sọ ọ̀hún mo ní àdúrà àwọn òṣìṣẹ́ dáadáa bá sọ wọn dáadáa. sàrà àfẹsí tó ń sọ̀rọ̀ nínú ìmọ̀ tó ní káwọn ẹ̀yìn kan kàrọ̀ ń bẹ̀. ìkẹ̀dá lọ́wọ́ mọ́sálásí lọ́wọ́ ìgbà fún òṣìṣẹ́ àdúgbò àkọ́kọ́ lẹ́yìn ayé ìgbà títí àtẹ̀jọ ayẹyẹ ọ̀gbìn tí wọ́n wà déjì. lọ́lẹ́yìn iṣẹ́ mi ò lérò pé eléyà tó wà pé alùpùpù ẹ̀ pẹ̀lú dáadáa ti gbà ayọ̀ ọ̀gbà lọ́wọ́ àti ọ̀gá àgbà yìí. òun ní kọ́ńtà lọ́wọ́ ọ̀gá dáadáa ọlọ́wọ́ àwọn. عليكم السلام Ah. yọ pa iná rẹ̀ mọ́ ni pẹ̀lú bá tó pẹ̀lú òde ìdí iná rẹ̀ yọ òun ní padà ìrànwọ́ tó yẹ kí wọ́n padà lọ sí àwọn ìṣòro ọ̀pá pọ̀ tí wọ́n á ti di òdòdó sáré nínú ẹ̀sìn ìgbàlọ́wọ́ àtọwọ́ yọ pa iná rẹ̀ mọ́ ọwọ́ àti yóò pa lọ sí ìgbàlọ́wọ́ ìrẹ̀lẹ̀ lórí kí èrè náà bó ṣe wà yẹn tó sọ fún òkú yẹn tó bá tó kúkú lájà mọ́ kí á lọ́ máa lọ bọ́ sí gbogbo gbàrà. ìmọ̀tọ́ bá rí ẹ̀sẹ̀ lóun náà ta ọ̀dá rẹ̀ lójú ní àdìpọ̀ láàbù ní ìlú nígbà yẹn ọ̀tọ́ yóò tó lójú ọmọ rẹ̀ kọ́lá ìwọ́n náà wọ́n ti fi máa mọ̀ lọ́dún yóò jà lórí. ilé ìwọ̀n kẹ̀kẹ́ ìgbàlódé kọ́lá ìwọ́n tó lọ́dọ̀ ọba òṣèlú sáfù wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́pàá jáde ọba rẹ̀ kí má ní ìlú òkùnrin rẹ̀ rà ọba tẹ̀lé rẹ̀ dá ọba tó kù lájà wọn adúlú káwọn àwọn ọmọ ìṣúná sọ̀rọ̀ sọ̀rọ̀.

bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè lọ́wọ́ akáta wọn. wọ́n ti gbàgbọ́ sọ́lọ́ wọ́n tẹ̀lé àgbẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ dàgbà sọ́lọ́ Thank you. bísí láì fún ọ̀la fún bàbá tó wí kì ṣe súnà torí bísí láì fún ọ̀la wà lórí padà àti ìgbàlódé náà ẹni tó wà láyé lórí ká máa láàárọ̀ láti máa àwọn àwọn pé bàbá tó ti kú láì mẹ́ta òun tó lóun fẹ́ máa lo ẹni tó wọn máa ṣe nǹkan rẹ̀ ìwọ́ máa wò ní rẹ̀ èmi ń gbàdúrà sàdúrà tó lọ pé kọ́lọ̀ ọ̀hún ní ìgbà náà ó sì ní kọ́lọ̀ ọ̀hún ní ọ̀hún ó sàdúrà ọ̀hún lọ́dún tó wà tó lálẹ́ sílẹ̀ ilé ọ̀lẹ́ sílẹ̀ ní àwọn ní bá ní kúrò lọ́nà lọ́dún àlẹ́ sílẹ̀ ní àwọn ẹ̀sìn ẹni lè làwọn náà wọn sọ pé wọn bọ bẹ̀rẹ̀ dára ju ìgbéyà náà orí ìlú wa wọn lè wá ní ẹlẹ́sẹ̀ náà sábà kó lẹ́nu ìdí náà tó kó mórí ní àwọn ẹ̀yà wa tó ń bá ẹ̀rọ wọn lọ́wọ́ wọn. Ibi tí tọ́lá tó ti tó kù rẹ̀ ó ti tó wọ̀ òun lọ́kọ́ tó tún àwọn ọ̀gá rẹ̀ wò ní káàdì kó lọ́ọ́ láti rẹ̀ sí. Kí wọ́n ti lẹ́yìn gan tọ́ba tó sọ fọ́lọ́ wọn sọ tọ́ba ka kí náà bà mọ́ lílá ọkà lílá tó tọ́ba tó fọ́lọ́ pé ká lè fi ìmọ̀ wọn ká lè bá jà wọn ìdá rẹ̀ wọ́n á lẹ́nu rẹ̀ wọ́n ká kàmínà fún ọ lókè ọlá ìgbà kejì wọ́n yá lẹ́yìn ìgbà kejì láyé ìgbà kejì. Thank you. kò sí wàhálà ẹni tó ti kó ní jẹ́nẹ́mà lára ilẹ̀ wa ti mọ yẹ́yẹ́ olórí ìlú tí kò sì bí ìwẹ̀ ọ̀bẹ ìtọ́mà lára ẹ̀rọ tó ti yan ọlọ́wọ́ ọ̀la.